لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد هذا كفر الله سبحانه وتعالى أترى الكالا وشولا رسول صلى محمد صلى الله عليه وآله وسلم أبلوا وقرى وقرى تفيدا جلوكا àti àwọn ọ̀rọ̀ rẹ̀ ìṣe rẹ̀ fún gajù tí fún mọ́jù ń ṣe àtìṣesí ọlọ́run ọba tí ò sí ẹ̀dá kan náà dátódá tó jẹ ọgbọ̀ níbi ìṣesí bẹ́ẹ̀ ni àwọn sùpánà ń gbápa aláfẹ́ra rẹ̀ gan kò jọ ẹ̀dá kan náà dátódá níbi ìṣesí gbogbo eléyìí la fi bẹ ọlọ́wọ́ subhanahu wa ta'ala rọmọdánù yìí tá a dojú kọ tóun náà dojú kọ wáyìí lẹ́yìn wa yorùbá gba lẹ́yìn wa jàmá mùsùlùmí jẹ́ ká gbà á láyé ara wa láàyè lálàáfíà àlàáfíà gbàgbọ́ àlàáfíà rìsìkì àlàáfíà ara tó yẹ fún ìtọ́lọ́ọ̀ṣẹ́ nínú oṣù tí a fi ń kó fún ọlọ́run tí a fi ń kéré rẹ̀ ọlọ́run dákun mọ́sàgógún rẹ̀ fún wa. ìgbàwọ́ Ramadan ará nínú Islam ẹjá máa nà dájú wípé nínú tó tóbi jù nínú àwọn ẹ̀kọ́ ní ètò ẹ̀ka kọ́ mẹ́kọ̀ọ́ ká sì jù lẹ́rù sí ìjọ́sí àwẹ̀ kódà nínú tó jẹ́ mẹ́jẹ̀mú nǹkan ó lé kí rọmọdọ́nù ní àlàáfíà bí wọ́n bá gbaláwẹ̀ òun ṣùgbọ́n tó hilal síyáàmì rọmọdọ́nù káàdì wípé oṣù rọmọdọ́nù sáfì gbàwẹ̀ yìí òun ilẹ̀ parí ipò ọrọ̀ṣù nǹkan àkọ́kọ́ nìyẹn pàǹpalẹ̀ mọ́ nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ ìmọ̀ tó yẹ kó yéèyàn àgbọ́yé tó yẹ kó wà lọ́wọ́ èèyàn ní wípé bí òòrò sù àìbáwẹ̀ olúwa subhanahu wa ta'ala ó ní sàmáyé ṣẹ́hìdá ní kò mọ̀ ṣáhọ̀rọ̀ fàlóyẹ̀sìn ẹni bá ti rí oṣù náà nínú yín kó bẹ̀rẹ̀ sí gbáwẹ̀ anna muhammad sallallahu alaihi wa alihi wasallam ní hadisi tí rí bóyí ọmọ kharras tó jẹ́ kan náà àwọn sàhábà rẹ̀ tó gbà lẹ́nu ànábì muhammad sallallahu alayhi wa sallam tí àdúgbò wọn sì ní àlàáfíà lóde mọ́mù nasahi rahmahullah ta'ala ànábì ní idha ra'aytum al-hilala fasumu bí ẹ bá ti rí ìlétòsù náà ẹ gbàwẹ̀ ìlétòsù náà tó ṣe ọlọ́run bá jẹ́ ká mọ̀ ọ́nà hadith yìí òun náà ní ìlétòsù àwẹ̀ ramadan ìjọ títí àná Muhammad sallallahu alayhi wa sallam àti ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tó rán níṣẹ́ sí wa wọ́n já mọ̀ pé bàbá gbàwẹ̀ Ramadan tó sì ní àlàáfíà pàǹsẹ̀lẹ̀ àìlùfẹ́ ní àárín oṣù táàfì gbàwẹ̀ ní kátóbẹ̀ sí gbàwẹ̀ eléyìí jẹ́ àkọ́kọ́ tagbọ̀rọ̀ fojú tó níbi ìṣe ìṣe lẹ ìgbàwẹ̀ Ramadan nǹkan ẹlẹ́ẹ̀kejì ó ní kápá ṣàbáyàn káàkà níta kókó ọgbọ̀n èmi tí a ń sọ̀rọ̀ yìí ní nàìjíríà àfọ̀lú mi ṣàbáyàn ní oṣù kẹjọ oṣù ojú ọ̀rọ̀ tí ó parí sáfi bọ́ sínú Ramadan oṣù di mẹ́rìnlélógún twenty four lèmi twenty four of ṣàbáyàn ó lèmi àwa kà á twenty five twenty six twenty seven twenty eight bó bá ti di twenty nine iṣẹ́ bẹ̀rẹ̀ gbogbo ẹni tó bá náà wọn fún àlùmọ̀ yìí lójú tó fẹ́ dáadáa fún àlùmọ̀ yìí tí èsì tó fẹ́ ẹni ló fẹ́ tẹ̀lé tí èsì péyìn tó fẹ́ fi fi àlùmọ̀ lọ́nà ní pèlẹ́fẹ̀ nígbà láti kòye láti kòye lọ ìlúkìlú tó bá wà ọ̀dọ̀ tó máa ti ń gbà wá oṣù tẹ̀ fún rí lágbègbè tí ti bẹ̀rẹ̀ sí wà pẹ̀lú pé kọ́ máa bá ṣàbálẹ̀ yìí lọ twenty four lónìí bóòlù òfurufú lójú sọ́mà ẹ kà á bẹ́ẹ̀ sẹ́fì wọ twenty nine ẹ̀rì pé tó bá ti di alẹ́ twenty nine olè ẹ̀ kárí rọmọdọ́n tó lé báà bá ti rí rọmọdọ́n tó lé ó túmọ̀ sí pé ṣàbálẹ̀ ta wà ń lọ rẹ̀ yìí ló pọ̀ mọ̀ bí ṣàbálẹ̀ bá ti pọ̀ mọ̀ àfún bùkátà ká máa owó sí rọmọdọ́ọ̀nù kiri mọ́ automatically lálẹ́ ẹgbẹ́ tó pọ́bọ̀ yẹn ṣàbánu ó jáde rọmọdọ́ọ̀nù ó jáde. ó sọ alẹ́ sọlá tó ṣẹlẹ̀ ó nígbà tá a bá ti rí ìlétòsí rọmọdọ́ọ̀nù ní alẹ́ twenty nine taka ṣàbán kúrúkúrú ló dojú ọjọ́ ọlọ́ọ̀tẹ̀ tó kẹ́ wa ìbéèrè tó bẹ̀rẹ̀ sí ẹ̀ láì gbé tiwa níbí lọ́dún yìí a ti rí pé a ti rí i elékeré ìdíkeré ó fi di díẹ̀ mẹ́ta tẹ̀léra wọn báyìí tó lè fi rọ̀ tóbi sọ́mọ̀ ó wà cloudy tí ò ní clear dáadáa bí rẹ̀ bá ṣẹlẹ̀ tó wà cloudy táàrí létòsí Ramadan àkàṣà àdánù wa kò pọ̀ gbà ní sọ́nà fún sọ wípé fàyẹ̀kú ma ẹ̀lẹ́kùn fa akmilu al-idda fẹ̀lẹ́fìn tó bá ti ké ojú ọjọ́ kùrùkùrù bẹ́ẹ̀ ẹ̀rọ àfààní àti ilé oṣù yẹn níjẹ́ sí rọmọdọ́ọ̀nù ó pé twenty nine lálẹ́ ṣàbáàmù ó pé twenty nine lálẹ́ alẹ́bìnrin yẹn ka ṣàbáàmù yẹn kó pọ́gbà bó bá ti pọ́gbà ọjọ́ kejì rẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí gbàwẹ̀ nìyẹn torí pé lóṣù ojú ọ̀run kò sí twenty eight méjìdínlọ́gbọ̀n èsì kò sì sí mọ́kànlélọ́gbà èsì ìgbà mọ́kàndínlọ́gbà àbíkó pọ́gbà eléyìí ni ìlànà tó ń ṣe ọlọ́run bá fi yé wa nínú Islam sallallahu alayhi wa alihi wa sallam eléyìí ni sí Allah subhanahu wa ta'ala tó là kalẹ̀ ńlànà fún wa láti fi wá oṣù wa Ramadan ẹrú sí ọlọ́run ẹjẹ́ àgbọ̀ àgbẹ̀yẹ̀ fún wa dáadáa o ẹnẹ́jà tẹ̀lé fẹ́nu àwọn èèyàn ya? tẹ̀lé fẹ́nu ara tiwa náà má tẹ̀lé fẹ́nu àwọn onífẹ́nu nínú àwọn èèyàn tó fi pé ìsìláàmù yìí kọ gbajúmọ̀ òkìkí làwọn wá káàkiri kí wọ́n ń jókòó láti ṣe sẹ́ẹ̀sìn wọn ò ní jókòó kó ṣe sẹ́ẹ̀sìn bí kò ṣe wípé ká máa fẹ́ ya parun tí gbogbo mùsùlùmí bá tẹnu kọ̀kọ̀ lé lórí tó bó ti rí náà ṣeré ká máa fẹ́ ya pa rẹ̀ bí ìgbà náà mọ kéwù àyígbà ilé kéwù ti wù náà ń kí wọ́n fẹ́ gbọ́rọ̀ sí lórí lẹ́nu torí pé tá a bá ti rí oṣù náà làwọn èèyàn sọ fáwọn aláṣẹ kò sígbà tí olórí ẹ̀sìn wa ní nàìjíríà tí wọ́n kéde pé àgbàwẹ̀ ní láyé àti pé ó fi kó nínú kéde wọn wípé ní séètì báyìí wọn náà rí ní séètì báyìí wọn náà rí ní séètì báyìí wọn náà rí tí wọ́n ti pé àkóyawọ́ ń bẹ lọ́dọ̀ àwọn olórí wa nínú ẹ̀sìn pàtàkì jọ olórí àgbà sùpọ́ọ̀lù Sókótó tọ́lọ̀ pa gbogbo mùsùlùmí Nàìjíríà papọ̀ sábẹ́ rẹ̀ bàbá yẹn ọlọ́ba àtàlókù dáadáa fún wa gbogbo àwọn àfáà tí wọ́n jọ ń fojú tó àlámà rí ẹ̀sìn gbogbo ọmọ Nàìjíríà tó jẹ́ mùsùlùmí ọlọ́mọta ìsàlẹ̀kù dáadáa wa kó bá tún ọ ṣe dáadáa bàbá yẹn ò ní kéde kẹ́ni ẹgbà rẹ̀ wọ́n ti lóṣù wọ́n dàpọ̀ àwọn stéètì tí wọ́n ti rí ìpínlẹ̀ báyìí wọ́n rí níbẹ̀ ìpínlẹ̀ báyìí wọ́n rí níbẹ̀ ó túnbọ̀ sí pé náà ń bẹ níbàámu sọ́dọ̀ náà ta kà síwájú wípé sàmẹ́yìn ṣẹ̀hídà ní kò mọ̀ ṣáà fọ́lẹ́yẹ fún mi àwọn tí wọ́n rí náà wọ́n sọ fún wa àwọn tí wọ́n rí náà wọ́n sọ fáwọn aláṣẹ bímọ àti ẹ̀ náà ṣe ń bẹ lọ́dọ̀ tí wọ́n ń bí bí bá mẹ́rin tó rí lálẹ́ ọjọ́ tí ṣàbánu pé twenty nine àbàbá ìmáàmù tìlú wa ló fún ló lọ sọ fún wa àwọn ọmọ báwo ti sọ fáwọn àti tí ń já ọ̀gá sí wọn tí wọ́n wọn lọ́rùn ẹni ẹni àjùlọrin bó ṣe ń lọ káàkiri nìyẹn láwọn fi mọ̀ pé wọ́n ló sùn kì í ṣe pé sùn táwọn sókútó ní káńjò kó tí wọ́n kàn lẹ́gbàá rẹ̀ báyìí lọ́jọ́ báyìí bàbá mi ṣe rí ẹ̀ ni ká lọ gbìyànjú ká tú àníyàn wa ṣe ẹja tọkàn wa ṣe tí sẹ́ńtímẹ́ǹtì bá ń bẹ láàárín ìran Yorùbá àti ìran Haúsá níbi òṣèlú ibi ọ̀rọ̀ ẹ̀sìn ọmọ ibi ọ̀rọ̀ ẹ̀sìn ló gbàgbé ọbẹ̀ bàbá ńlá náà ṣẹ́ẹ̀sì àwọn èèyàn ọlọ́run ti wá o bàbá wọn sì torí pé àfẹ́ haúsá àfẹ́ fúlàní bàbá sì yẹn ṣe kéde tiwa tó sì fi sí ìjáde sí ètí ìdí pápá bẹ̀rẹ̀ àwẹ̀ tàbí máa ń wẹ̀ ẹ́ lẹ̀ kátó rẹ́sù tí tí ẹ̀ sí pé ẹni máa ń irú ẹni inú náà ló sì sí inú ló wà inú mọ̀ sọ wípé àwọn tó ti pé twenty nine tó ti pé thirty gbogbo mùsùlùmí lórílẹ̀‐èdè ó sì wà ní àwẹ̀ gbogbo owó dá ibùsè ẹni bá kánjú bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọba wọn a máa kánjú sínú tó sì wà lọ́wọ́ bẹ́ẹ̀ ó sì máa jọ̀sán ara wọn aburú tó wà bẹ́ẹ̀ nìyẹn ẹja gbìyànjú ká gbọ́rọ̀ sórí lẹ́nu. bákan náà ni abala eléyìí ọmọ yáà nínú Islam àwọn tó fi wípé àìsísáàbùlù fálákì òun ni wọ́n ń dára lé tọ́láwọn tí ń ṣe calculation oṣù Ramadan láti bẹ̀rẹ̀ àwẹ̀ eléyìí tí ń ṣe wọ́n yìí òun náà ní í ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń lo fóònù tí ń lo application lo fóònù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bá ṣe ń sọ̀rọ̀ yìí ẹlòmí bìlíìfù nínú àwọn effort tí àwọn kan ń lo àwọn olùmọ̀ tí wọ́n ṣe lórí fóònù ìpè application yìí bẹ́ẹ̀ bá ti hàn ní àsìkò òun kọ̀ọ̀kan yóò gbé wá ìgbìyànjú ni

torí àwọn ẹlẹ́yìn náà ká sọ̀rọ̀ wa ẹlẹ́yìn bíi ìfúnná application ẹ̀ débi wípé bọ́bá wà ní environment tó ti lè wà ìfájìlì kó jáde kóbi màsìkò tí síbi ìwọlé sí kò ní wa ètò àbíbí ọba ń sọ fún yẹn náà ló máa sọ. tó bá wà ní environment ibi tó ti lè rí ìlẹ́sẹ̀sì kó yọ lálẹ́ ọjọ́ tó bá mùjọ́dọ̀ tó kẹsì náà abadan kò ní ṣe alẹ́ vice president myself àwọn kan ti ṣiṣẹ́ kalẹ̀ kó kàn mú fóònù kó wọ application ni ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ wà irú àwọn ilé wa jáde anikoda àwẹ̀ rọ̀mùdọ́ọ̀nù fifty years to come ó wà ní application tó inna lillahi wa inna ilayhi raji'un ẹja kò ní gba àwọn kan wọ̀nyí human effort ni ìgbìyànjú àwọn kan ni wọ́n ṣiṣẹ́ lé lórí kò tí ò rẹ̀ sí pé ó lè rí bẹ́ẹ̀ ìgbà ní ó lè bọ́ sí ìgbà ní ó lè má bọ́ sí i. gbogbo tó pé ìlànà méjèèjì ta ṣàlàyé síwájú rẹ òun ni ká gbìyànjú ká fi wá bá sì wá oṣù àti bá ti bẹ̀rẹ̀ rẹ̀ wa ta'ala bíbẹ̀rẹ̀ wa ẹ̀rú sí ọlọ́run nínú àwọn ẹ̀kọ́ èyí tá a fi ń bá Ramadan lò òun ni kó já sí gbogbo nǹkan nínú ọ̀rọ̀ sísọ nínú ìwà tó lè mú kí àwẹ̀ wa lábà wọ́n tálébù fún wa báyẹ̀ wa tí ò ní ní àlàáfíà tó àbí tó tẹ̀ bájẹ́ yẹ́yẹ́ kájùnà sí torí pé ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ní hàrísí àbúrò radiyallahu anhu èyí tó kó ìgbó tó ń ṣe ọlọ́run bá sọ kí ló lè kọ́ yíṣù gbàlẹ́ ní títí ẹ̀ náà àtàwọn àfẹ́ ní hàrísí ní oṣù ọlọ́run sallallahu alaihi wasallam ó ní man lam yada qawla az-zuri wal amala bihi فليس لله حاجة في أن يدع طعامه وشرابه ẹni bá ṣe wípé ọ̀rọ̀ ìsọkúsọ ìwúkú yìí ìparọ́ máa èèyàn èké ṣíṣe gbogbo ọ̀rọ̀ tí ò da yìí àtìwà tí ò da ìrìnkúrìn lè tajà mọ̀ wípé kò bá mi nínú ẹ̀sìn bẹ́ẹ̀ tí ò bá gbé jù ú lẹ̀ tó lòun bá wọ Ramadan kò sí tó kan ọlọ́run bá subhanahu wa ta'ala lórí tó ṣe dípara rẹ̀ àbí oṣù ìdẹ́ dẹ́ra rẹ̀ tó túnmọ̀ sí pé kò ní bá ládàá rẹ̀ kó pé níwájú lóòótọ́ àwẹ̀ ń bẹ gẹ́gẹ́ bí àwẹ̀ ó fún oúnjẹ haramu sínú ó fún oúnjẹ haramu oúnjẹ ó lè mọ́ ní í ṣe pẹ̀lú àwẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ìdájọ́ ẹ̀sìn ó fún oúnjẹ àlè ó fún oúnjẹ àlè a lè sọ wípé bàbá fẹ́ fojú òfin ẹ̀sìn lápá kan ìyẹn ò ní kí àwẹ̀ rẹ kó mọ̀ ní àlàáfíà torí pé lọ́sàn-án àwẹ̀ ò jẹun lọ́sàn-án àwẹ̀ ò sí lóbìnrin lọ́sàn-án àwẹ̀ bó ti ń bàwẹ̀ jẹ ò ṣe ṣùgbọ́n tó sí lóbì ní wípé àwọn ẹ̀ṣẹ̀ tó ń rí níbi ìmọ̀ ẹ̀sìn ká haramu yẹn sínú àbáwọn tó rí níbi ìmọ̀ ẹ̀sìn ká haramu yẹn kó o fi máa jẹ sàhóò ó lè kó bá dáadáa tó yẹ kó o rí níbi ládàá ó lè a so ká mọ̀ sí ọ̀rọ̀ àwọn àfà tí wọ́n jẹ́ lẹ́sẹ̀ẹ̀sì ká mọ̀ sí ọ̀rọ̀ wọn lò alẹ́ àti gbọ́ fatuwa lẹ́nu kan gbòógì ní àfà sínú wọ́n ti wa wípé kò haramu gbogbo àwọn ọ̀nà bìrìbìrì tó fi ń gbà rówó náà ó tó fi ra ìwọ́n tó bá lọ́nà kan sí kejì tó ń gbà wájú ẹ̀mú tó kù díẹ̀ káàtó tètè yá kí ń bá kí rọ̀mùdọ́ọ̀nù tó wọlé torí kí láǹfààní ládá tó rí bí àwọn rọ̀mùdọ́ọ̀nù tó gbà tó wá ṣe pé ọ̀nà ẹ̀jẹ̀ ọ̀nà mú tó fi ṣètò mú ìbádàní rọ̀mùdọ́ọ̀nù yẹn ó jẹ́ ní ìwẹ̀ níwájú ọlọ́run àwọn kan ń sọ pé pé dúkìá àwọn bó sọdọ̀rọ̀ nǹkan ní àwọn bó fi ń sayé má

lórí méjì àyẹn náà gbogbo èèyàn ló ń fọ́lò gbogbo ìwẹ̀kúwò yẹn gbogbo ìríkùrí yẹn kì í mọ ìjáwọ́ báyìí kó má mọ́ láàrin orin rọ̀mọ́gán kì í ṣàwàdà tí ẹ̀ bá ń gbọ́ olè tí èyí gbé jí dára ní sèǹ pété tí sì ń ba yá ìkíámù ìdẹ́láyé social media ni wákàtí mẹ́fà méje mẹ́jọ ojókòó sórí Facebook orí TikTok ò mọ́ lára tìláwà wákàtí kan di wàhálà tètè yá dùn kí pé a fẹ́ pàdé rọ̀mọ̀dọ́nù ṣe tiktok yìí náà facebook yìí náà gbogbo ìranù yìí náà yìí ti gbọ́wọ́ ní rọ̀mọ̀dọ́nù ni àbí òtún ṣe pé borí fóònù rẹ kò sí kúrò àyẹ̀yẹ kan orin ni gbogbo orin kóre kò sí ọ̀nà tó ń tẹ̀ ti dàgbà lọ́jọ́ orí àbí òtún ṣe pé kì í ṣe orin géèmù náà ni àgbàlagbà tó ti wọ sixty five seventy years géèmù yóò sì gbá géèmù títí fáwọn orí fóònù wákàtí wákàtí méjì àbí òfin lọ́jú tọrọ náà bẹ tọ́fù balẹ̀ gbogbo àwọn ẹ̀kọ́ wọn yẹn wọ́n ń dásìkò wá gbogbo tí wọ́n ń dásìkò jẹ́ ayé torí pásìkò náà nìṣẹ̀ lọ́mọ ìdá àsìkò tá à ń lò yẹn bó ṣe ń tàpá ń méjì lò mẹ́ta ni gbogbo àsìkò tí wọ́n mọ̀ lórí ayé ìyẹn ń bàjẹ́ nìyẹn tásìkò yẹn bá ti ń bàjẹ́ ayé ń bàjẹ́ nìyẹn mọ́yàn lọ́wọ́ gbìyànjú mọ́jọ́mọ́ ọláwọ́ ní rọ̀mùdọ́ọ̀nù bákan náà wọ́n tó fi táwọn ní rọ̀mùdọ́ọ̀nù lẹ́tọ̀ tó wù wọ́n lẹ́nu táwọn afá kan fi takora wọn ní mọ̀ ń wù ọ́ gbọ́ àní afá kan ti kó fún un ah ògbádùn rẹ̀ bù yẹn gan sẹ́ni náà bá wọn ní rọ̀mùdọ́ọ̀nù gbogbo àwọn ibi tí ìṣe ti dúró kó ṣe lè rọ́jà kó subscribe kó ṣàlọ́sì kó tẹ̀lé àfa ilé ìfáfá ilé ìlẹ́jì kọ̀ǹpútọ̀ ńlẹ́jì lòún jẹ káàkiri lórí lẹ́jì à ah, bẹ́ẹ̀ ló rẹ̀ bẹ́ẹ̀ lálùkìyàmà torí pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kápẹ́ wọn lóṣù yẹn ìsìláàmù ò ní wọn láwọn nǹkan jákujàku yẹn lórí lẹ́jì àtẹ́lẹ̀ abára bá ti bára wa ní ẹni sọ̀rọ̀ òfèèfì ọmọ sọ̀rọ̀ òfèèfì fẹ́sìláàmù ni yẹ a ti wá bára bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ gbọ́n gbọ́n jákujàku yẹn lórí ọmọdọ́ọ̀nù ọmọ àti bàrá lásìkò jẹ́ àwa bẹ́ẹ̀rù àyàfi òpa wa kọ́mọ̀ kò sínú àdíṣe mọ́nà nígbà àkọọ́lá zúúrì pẹ̀lú àmàlàbù ọmọ ìyá àmì sáré gbé níwáàsì tí ẹ̀mí sì rí náà tó bá lẹ́sẹ̀ sẹ́sí lé sí ọ̀rọ̀ náà tó le tó bẹ́ẹ̀ ẹ̀ sí bí rẹ̀mùbọ́ mi tó lọ tọ́ tí ẹ̀ sí náà fi yẹn sàǹfààní ọ̀kọ́ nínú fáwọn èèyàn tí kò yé lọ ẹ̀sìn ikọ̀ yáwọ̀ èèyàn tí kan bá yáwọ̀ èèyàn ni òun mọ̀ ẹgbẹ̀tàn jẹ́ nípa ìsọkúsọ tó ní ìsọkúsọ ń sọ ní ilé bíà tí ọ̀bá ń lépa yọ ọ̀la àbáwá ti lóyún méjì mẹ́rin tó bá ti sọ̀rọ̀ lórí ẹ̀yìn tó kúnlẹ̀ dákẹ́ ẹgbẹ́ kan mí torí pé ọ̀nà ń dà wá kó mọ̀sẹ̀ yí pé àwọn ọ̀nà tá a pé àti ń gba àwọn èèyàn sùn lọ́wọ́ yẹn kó sì bá àkóbá ló ń jẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹja rò mọ́ra wọn ẹja rò mọ́ra wọn ẹgbẹ́ sàárù aago kan ní nàìjíríà mo sọ òun ní ìsọ orílẹ̀-èdè ní ìwò ní nàìjíríà sájọ wà lónìí sàárù aago kan aago méjì aago mẹ́ta òun jẹun òru nìyẹn nígbà tí ń pè ní sàfó ló ń jẹ tá a jẹ lásẹ̀ ìmọ́jú ní wàbíl àṣìṣàárì hùn yẹ̀sà òfòrò nínú ìròyìn àwọn ẹni rẹ̀ tọ́lọ̀ fi ìròyìn wọn ó ní lásẹ̀ ìmọ́jú nígbàjú yẹn wọn a máa tọrọ àforíjì níwájú ọlọ́run àsìkò yẹn ló sì lóore jù níwájú Allah subhanahu wa ta'ala tó bá ṣe wípé nínú dèmí dìdájú èmi síbi yìí sì ń wọjọ aago mẹ́fà lọ́dọ̀ tiwa ló fi ń bí kátẹ̀ wá lé wọnú rọ̀mọ̀dọ́ọ̀nù bẹ́ẹ̀ kò sí tó burú kó o sísà òun rẹ̀ sago márùn àbọ̀ sago mẹ́fà kù sẹ́jú náà gógó kò tí ì pẹ́ jù ìgbẹ́sàhóòrì lára nìyẹn nínú súnà náà Muhammad ní ẹ̀kọ́ tá a fi ń bá rọ̀mọ̀dọ́ọ̀nù lò al àti Muslim kọ́lọ̀ ń kó bá kẹ́ wọn

ọmọ wa ń bẹ́ gbèrò wípé kẹ́míkà nàbà ẹlọ́hùnmá láàrin ìgbà tẹ́ sí wọn sàárì jíjẹ àti ìgbà tẹ́ kírun sí pẹ̀lú ànábì ìgbà tẹ́yìn sàhábà sí wọn sàárì jíjẹ tẹ́ mẹ́nuró àti ìgbà tẹ́ lọ kírun pẹ̀lú ànábì kí ló ń fi wọn sáàtì lè ṣe bó ti jìnà síra wọn sí zẹ́bi ní kọ́dùrú kan sínú ààyà náà bí wọn pé èèyàn dúró ó gbé kóra ìjáde níbẹ̀rẹ̀ sí fọkéwú kò yára jù bẹ́ẹ̀ ni kò fakọ̀nà náà ìbẹ̀rẹ̀ sí pé kéèyàn tó kéwọ ayé àbí àádọ́ta náà ju wọn rẹ̀ yẹn òun ni wípé alẹ́ni dúró lórí ìṣàfù àlọ́kìnà kí n gbọ́dọ̀ yóò bá ké bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àfà ní fifty verses èyí ó sì lè fẹ́jú márùn-ún sí mẹ́wàá tó ra máa ká díẹ̀ díẹ̀ ní kíkà o òun ò túmọ̀ rẹ̀ torí báwọn sọ̀rọ̀ táwọn sọ̀rọ̀ torí bá fẹ́ kakọ́ làwọn tó ń kà táwọn gbígbí gbúrúgbúrúgbúrú kò sí àkàn kò sí tàbábù kò sí tàfákù wéréwéréwéréwéré ṣùgbọ́n ẹ̀rọ olùgbòbí tó tán àwọn tàbí àyíké bẹ́ẹ̀ wọ́n mọ̀ ké díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ ronú sí ìtumọ̀ tí ń bẹ inú ayà yẹn ní ẹ̀kọ́ kan kámẹ́ wá ṣe lé fún eighty to fifty verses èyí lè bí ìṣẹ́jú mẹ́wàá àbí ìṣẹ́jú mẹ́jọ ẹnu wọn bá àsìkò tó wà nìyẹn láàrin bàtà a sàúrù tó sí bàtà lọ́kìnù tí dájú ìsìlámù yẹn fẹ́ kí èèyàn máa kánjú àti jẹ sàhùn kí èèyàn lọ lára ni òwádìí ọtún fún pé eléyìí ló gbẹ́ni bá ti kan gbọ́yé wọ́n ní àlùfáàjà ti jáde ilẹ̀ ilẹ̀ yìí ní ìlú ìlú ní ìfẹ́ ní ilé olùfẹ́ mọ̀ pé palẹ̀ yìí wà bẹ́ẹ̀ ní ilé tí ẹ̀bẹ̀rẹ̀ jẹun mọ́ èmi ò tí ì rí ìlú sì máa jẹun dìgbà tí rí

ìṣọ́lá aléṣọ́láàtò sẹ́lám àdífi sáàd ọmọ sáàd ẹ̀sà ìdí ìsìnbẹ̀lú sọ́rọ̀ muslim ìṣọ́lá aléṣọ́láàtò sẹ́lám oníláyà záàlù láti rí hàírín na ajal fẹ́tọ̀ dáadáadáa ìdùnnú ìdùnnú rere kò ní yíma máa ṣẹlẹ̀ sáwọn mùsùlùmí lópin ìgbà tó máa ti kọjú ìṣúná èyí nínú àwọn ọ̀rọ̀ táti ń dá lùbáríkà tọ́pọ̀lọpọ̀ ìwọ̀n òmìnir

a ní èmi gba tèmi kódà nítorí the overtime ọmọ ọgá ọ̀rá nìyẹn ọmọ ọ̀rá nìyẹn àbúrò tó rán sí wa èrè wà ń bẹ́ẹ̀ kò mọ̀ kájú sí mọ́ gbìyànjú kọ́ ọ̀wọ́ o kìlẹ̀kọ́ ọ̀wọ́ ò sí wọ̀ ó ti wọ́ ọ̀gẹ̀dẹ̀ sọ́wọ́ ṣé kò wá ní wọ̀ ni a lè dúró kò fẹ́ tó lè dúró ju bẹ́ẹ̀ kàn wọ̀ jù tó bá ti ń wọ̀ sí mọ́ mọ́ lọ lára kódà bó jẹ́ gbé bó jẹ́ gbé omi kan dáṣẹ́ ni tó bá rí fún un ẹ̀hán àbí ti sí mọ́ báyìí àbáwá tí mọ́sídìí tán gbogbo ohun tí a gbé aṣíbi kalẹ̀ ẹ mà wá jẹ. ẹ̀mẹ̀ lára òun kò sí nínú gbàgbọ́ kápìsì àìsàkóso náà sínú ojútùú lóyún lára náà fẹ́lẹ̀ so àwọn bá wà nílẹ̀ ni ẹ̀rù iṣẹ́ àdédé sínú tó bá rí bẹ́ẹ̀ mọ́sọ̀ síta kì í fẹ̀sìn kó máa ṣe lẹ́yìn sẹ́yìn kò ní òórọ̀ yìí lọ́rùn ọlọ́run fi rọrùn bẹ́ẹ̀ ọ̀ràn mọ́tò bíbí à torí ká tó sọ àwọn ẹlòmíín náà kíkọ òye ọmọ kọ́pì àti tèékọ́jú iṣẹ́ lọ́nà bákan náà ọ̀kọ́ tá a fi ń bá rọ̀mùdán nílé tó tún ṣe gbòógì tàbíyìtì siam ká ní àníyàn apá gbáwẹ̀ ẹ̀dọ́gbọ̀já ṣe kílẹ̀ ọ̀nà méjì olè ìrà ìkúṣe àtijọ́ ń sọ báyìí tá à ń ṣe ládùúrà nígbà tá bẹ̀rẹ̀ kútú bá rẹ̀ tó bá fẹ́ ìwé náà ká tí àwa náà ń wò tí ń wò wáyìí kọ́nà ń kàwá kún lẹ́nu tí ó gbà á torí bá àtijọ́ ṣe ládùúrà yìí pọ̀ ló tí ó gbà ló tí ó gbà lẹ́yìn rẹ̀ àtijọ́ ni láníyàn báyìí rọ̀mọ̀dọ́nù ń bọ̀ àgbà tó bá tó wá di wípé wọ́n lọ́rọ́ sí gbìyànjú lálẹ́ ọjọ́ yẹn náà kó tó tún àníyàn rì ní pé pẹ̀lú ògùn ọlọ́run ọ̀la ni rọ̀mọ̀dọ́nù ń bẹ̀rẹ̀ èmi lè fi gbà àníyàn èsì bẹ́ẹ̀ lọ. ṣé wọ́n á rí ibi táyé lójú tí ayé ti lajú dé lónìí tí ayélujára ti wà lọ́wọ́ oníkálukú tó àpapọ̀ ara wọn kan tí ó sọ pé wọ́n ti lóṣù látàlẹ́ tí ó sì kéde kò sì ní ẹ̀ títí tí ìdáwọ̀jọ́ kejì

torí ìlànìyàn rẹ̀ tẹ́lẹ̀ wọ́n mẹ́nu dúró láti bẹ̀rẹ̀ oṣù yẹn o gbọ́dọ̀ jẹun o sì gbọ́dọ̀ mú àmọ́ ọjọ́ kan yẹn ó dá padà lẹ́yìn Ramadan so ajẹ́pẹ́ òka ẹ̀sìn kò níbi nínú àwọn ẹni bẹ́ẹ̀ máa ń dà nínú ìwé ilé ìfásitì ìwé wọlé so mùsùlùmí òdodo gbọ́dọ̀ wà conversant ṣàbálẹ̀ sí twenty twenty nine gbọ́dọ̀ sí máa béèrè ẹ̀dá pẹ̀lú ìyẹn o tẹ́ bá gbọ́gbọ́rọ́ fún o kò kìí sí pé lóyá ṣùgbà yóò máa gbọ́ fún wọn láti róṣù lánàá náà wọ́n èsì jẹ́ sáàrí ẹjẹ́ sáàrí ẹjẹ́ sáàrí káàkiri ìdíbá ti jáde ọjọ́ ìrìn ẹ̀mí jẹ nǹkankan àmọ́ kì í fara ọjọ́ tí wọ́n kà fún ní pẹ̀sì gbàwẹ̀ gbogbo wọn bá gbàwẹ̀ tán tá a sọ ọdún ìtura wẹ̀ tán ọjọ́ kan ní ẹgbà padà ṣé ti yé wa báyìí ìjágbé ọ̀hún fún káfojú pé káma ṣe nílé ẹ̀sìn tẹ̀bí kò sí wà níwájú ọ̀ràn yẹn ni eléyìí bẹ́ẹ̀ ní àwọn ẹ̀kọ́ ìtí ànábì kọ́ wa nígbà tó sọ wípé mẹlẹm yíba yìí ti sìyàmà kọ́dà tó rẹ̀ ìfọ́jú fọ́dà sìyàmà náà gbogbo tó bá ṣe wípé kò ní àníyàn pé ń fẹ́ báwẹ̀ tí títà ìfájì rí fi yọ kò ní ládàá yọ o ṣùgbọ́n ó ti fẹ́ bọ́ sórí ènìyàn bá fàdà ti jẹ sàhóòrò mọ́ kò sí ìkẹ́kẹ́ sáàlùwẹ̀ yẹn ṣàtúwà ah mo sì ń bọ́lọ̀ ẹnu ìrìn àdìgbẹ́gbẹ̀ ìgbẹ́ jáde gbogbo ni gbìyànjú kò mọ́ pé sàúrù ni wọn náà tó ó bóyá ká jẹ́ ń jẹ ẹgbà ayé kan náà ni wọ́n ń sọ <laughs> ánìmìtì ẹ̀wà jẹ́ sàúrù ó ní ní mú òtù láàmìyàn tó gbà rẹ̀ aláṣùhánà wọn tà lẹ́yìn sí kàkókò ìgbẹ́jọ́ yìí mùsùlùmí òdodo ẹjọ́ tó ti ká gbẹ̀rù àwọn kan bẹ nínú ọ̀rọ̀ tàbí jẹ́ mùsùlùmí islam fún wọn ní excuse tí wọ́n mọ́ gbàwẹ̀ bá akẹ́kọ̀ọ́ bá ń gbàwẹ̀ èyí kò ní ìfìkẹ́ yìí gbàwẹ̀ fáwọn àbíkà sí kejì àmọ́ ní nǹkan kan táwọn méjì ṣe tọ́ra àwẹ̀fẹ́ ìgbà yẹn nínú wọn lẹ́nu àkọ́kọ́ aláàárẹ̀ tí àárẹ̀ rẹ̀ lágbára ẹ̀dàkùn irú ẹni bẹ́ẹ̀ ìsìláàmù fún láǹfààní wípé fúnni tó bá jẹ́yìn àwẹ̀ taraba balẹ̀ àwọn ọjọ́ tó fi fàáfin yẹn ti dá wá dá ọjọ́ yẹn padà ẹni kejì ẹtù fòtó fẹ́rẹ̀ àjò tí ìrìn àjò yẹn wàhálà tó ń lórí ìrìn àjò yẹn wàhálà bẹ̀ ìdààmú bẹ̀ ó fẹ́ palára ìwọ náà nínú orí lọ́rọ̀mọdé nínú Ramadan kò sí tó burú kúrò lè jáfa ńlá wọn lè wà láàfáà sí ìjọ ẹgbẹ́ yìí lọ́sàn Ramadan nínú mọ́tò ẹgbẹ́ nínú mọ́tò àwọn lè jẹ́ dáadáa kì í sọ̀dára ẹ̀mí rẹ̀ ò lè dóná àdìrẹsẹ̀ láwẹ̀ yìí kúrò ti ya búkà ó ti ya ìtì ètí jẹun láàmúyà àwọn àfáwọn olófẹ́ bẹ́sẹ̀ ìwé lọ́sàn Ramadan ní jẹun ẹbí léèrè sóníwájú ni àbúrẹ̀ wọn ní kanu méjèèjì ní ìsìlámù sọ lóṣèlú tó bá dẹ́yìn rọmọdọ́ọ̀nù yẹn kó dá àwọn ọjọ́ tí tó fi láǹfààní àti gbà wọn yẹn kó dá padà olùwà subhanahu wa ta'ala olùfàmọ̀yìnkánà ní kùmàrídọ́ àwọn àlàyésáfárí fa ìdẹ̀tù ìlà ìyá mi ọkọ̀ ẹni bá ṣe wípé ó já láàárẹ̀ ní yẹn àbí ń bẹ lórí ìrìn àjò tó lè mú kí àárẹ̀ yà dé láàjò yẹn kó méjì ráwé gbà kó ka òkà àwọn ọjọ́ yẹn padà nínú ọjọ́ mi lẹ́yìn rọmọdọ́ọ̀nù ẹnì kẹta àtẹ̀yìn kẹrin àlùhàìdù wà obìnrin tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àti obìnrin tó fipú sẹ̀ bímọ tó jẹ̀ bímọ jáde lára wọn àwọn méjèèjì yẹn èèwọ̀ ni kí ó bá ọ̀rọ̀ Islam ò fún wọn. olùkọ́ òfin ṣe nǹkan oṣù yìí tí máa ń dààmú ọ̀pọ̀lọpọ̀ obìnrin kò dààmú òun wà òun yàwó Aisha radiyallahu anha wọ́n ní fanu'maru bi qada'i as-sawmi wala nu'maru bi qada'i as-salah lójú ayé ìṣẹ́lá ní sọ́láàtì ìṣẹ́lá wọ́n máa ń pàwọn obìnrin láṣẹ tá a bá ṣe nǹkan oṣù wípé ká dá àwọn àwẹ̀ tá a gbà àwọn àwẹ̀ tá a lè gbà yẹn ká dá padà àmọ́ ìran wọ́n bè wá ẹ̀rù àwọn obìnrin yẹn ọlọ́ọ̀bù wọn rùn ìbá àjọsẹ̀ kan ìbá àjọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́fà ló bá fi ń ṣe èkó oṣù èrí ìkó kìnnà bẹ́ẹ̀ ni kò ní gbàwẹ̀ lásìkò tí ń ṣe èkó oṣù yẹn lọ́wọ́ tó bá bẹ̀rẹ̀ rọ̀mọ̀gán yóò wá dá àwọn ọjọ́ yẹn padà bẹ́ẹ̀ náà tó fẹ́ bímọ tó bà kó lókun ara gbogbo ìgbà tí bá ń lò lásìkò ìgbà tó bímọ tán tẹ́jẹ̀ bí wọ́n sì wá yẹn kò ní bá ìgbà tẹ́jẹ̀ bí wọ́n bá dá tó bẹ̀rẹ̀ rọ̀mọ̀gán yóò dá àwọn ọjọ́ yẹn padà nàám ọ̀rọ̀ kan lélẹ́yìn ẹnìkan wá ní mẹ́síkìrì ṣé èèyàn lè lo nǹkan tó lè dìfà wíwá nǹkan oṣù owó tẹ̀yìn Ramadan bẹ́ẹ̀ni kẹfẹ́ ń pè bẹ́ẹ̀rẹ̀ wípé hajj tó fẹ́ lọ yìí àti mọ́tò fẹ́ lọ ó láti tí kan oṣù fẹ́ wá láwọn àsìkò wọ̀nyẹn bẹ́ẹ̀sì ń fẹ́ bá ń bẹ níbi iṣẹ́ ìmúrọ́ àbí ń bẹ níbi iṣẹ́ hajj tí kò sí bá fi lè jáde kò ní lè tẹ̀síwájú iṣẹ́ hajj yẹn mọ́ gbogbo iṣẹ́ hajj fẹ́ mọ́ àwọn olùṣe oṣù mẹ́ta wà tó dé orígun kan náà àwọn orígun iṣẹ́ hajj ìmúrọ́ kò ní lè ṣe torí pé ẹni bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ èlé láǹfààní kó wọ́n mọ́ṣáláṣí lè fi yóò tètè wá fún ilé ọlọ́run ṣe àwa lè gbìyànjú ká lo oògùn àbí ká lo abẹ́rẹ́ láti ṣiṣẹ́ ìbáàdà yẹn tẹ́ lẹ́yìn ìbáàdà yẹn ìkòsí yóò wá wà àwọn àfáà lọ́rọ̀ méjì ni wọ́n lẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ tó bá ṣe pé lílo nǹkan tó fẹ́ lo nǹkan yìí kò ní ní side effect abẹ́rẹ́ ló fẹ́ gbà ni triplet ló fẹ́ lò ni kò ní side effect ló wà láti ara ẹ̀ bíkọ́sì nǹkan yẹn wà látọ́ra àdámẹ́ ni kóbìnrin rì láti òkè ẹ̀kọ́ rí tí o wà lọ mọ nǹkan tó ṣe mọ́lé tó ṣe mọ́ tóbi torí ẹ̀ tó ti gbàwẹ̀ tán àbí parí iṣẹ́ hajj àbí mọ́rọ̀ rẹ tó wá bẹ́rùn àti parí tó di pé wọn náà mi rí ó sọnù ọlọ́ọ̀bá àwọn àjáde mi rí mẹ́ta ṣe lè owó hàn hàn ara náà ní gbádùn obìnrin tí ò rí nǹkan ṣiṣẹ́ ò gbádùn lára torí kò láì pé bá ṣẹlẹ̀ wọn ni máa lè fọwọ́ ara rẹ fa wàhálà àwọn ọjọ́ ìyẹnu Ramadan ó dàpà lẹ́yìn Ramadan àmọ́ tó bá ti pé wọ́n rán test fún ẹ wọ́n ní kò lè ní effect lórí ẹ o lè dọ́gbọ́n abẹ́rẹ́ sí i àbí tablet ni àbí nǹkan mi tó fi ní wá tó fi láǹfààní àti ṣe ìbádà rẹ̀ sẹ́wá ìrìnsàháàtọ̀ àrìnsàháàtọ̀ òun lóbi tó fi ń pé ẹ̀rẹ̀ àìdá ọ̀rọ̀ àgbà bá wà lẹ́yìn ìbámu tí wọ́n tuntun wà nìyẹn ẹ̀rẹ̀ àwẹ̀ ẹ̀dá ẹ̀ máa wẹ̀ ní sáà kéjá lára obìnrin bọ̀rọ̀ obìnrin tẹ́sí ò bá ti yé yóò máa kà fún hype tẹ́lẹ̀dẹ̀ yóò máa wà kò ní dálásìkò àwẹ̀ ẹ̀dá ni wọ́n ń pè irú ẹni yẹn kò sí nínú ìdájọ́ eléyìí o torí pé infection ti ti ẹ̀ ìtọ́kù kábà ti kó lọ léṣègùn ilé olówó sàn kan fún lábẹ́rẹ́ àbí fún lóògùn jíjẹ́ ti bílẹ̀ náà ni tó fi rí wòsàn lórí infection yẹn irú ẹni yóò máa gbàwẹ̀ rẹ̀ yóò máa tún rẹ̀ náà nínú àwọn tí Islam sọ wípé òun kù láwẹ̀ láwọn àsìkò tá à ń gbàwẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n tó bá dẹ̀yìn àwọn tó dá padà àwọn láti kà á lẹ̀ wò. ṣẹ̀wá aláwọ̀ ti sọ wípé kò ní ìdí káwọn dáwọ̀ padà ẹni àkọ́kọ́ nínú náà ti ń fi àṣà àṣà tí àwọn kan tó lè sàmọ́ ọmọ rẹ̀ wa. bí wọ́n ṣe tẹ́sì káàkiri wọn ní ọmọ náà ó lè jẹ́ lágbára ó lè jẹ́ nǹkan ní jẹ́ dashboard kó mo ní lára olùmọ́lẹ̀jẹ̀ náà ni òun ní suppression olùmọ́lẹ̀jẹ̀ náà ni nítorí ìrànlọ́ bẹ́ẹ̀ ọlọ́run bá ń dára àwọn tí wọ́n máa ń bẹ nínú ipò yẹn ọlọ́mọṣẹ́ ìwé títóbi rẹ̀ bá wù wọ́n sàn mọ́tẹ́jà o alẹ́kẹ̀rẹ̀ sáà lọ́fà àṣàṣì mi lára ni kó wá ní màmá lè èmi ó gbà fine fine kò sí tó burú ọlọ́run gbígbà pàtó tí ó ṣẹlẹ̀ kò ju pé kò bá tó ẹni tó ń kí èso ọlá náà ni àmọ́ tó jẹ̀bi àbó jẹ̀bi ó tójú ìsìláàmù ò ní kó nira rẹ lára kó rẹ tó bá para rẹ kó tó fún náà ẹni inú rẹ ògbò yóò lò láàárọ̀ olè lọ́sọ̀ olè lálẹ́ ó ní ẹ̀yìn ọ̀sán yẹn a máa káńtì ẹ̀ àárọ̀ àtàyè nìkan ní màá máa lò sẹ́yìn méjì àdọ́gbọ́n sí ẹni tá àfà máa ń sọ ní pé tó bá ti jẹ́ dókítà tó jẹ́ mùsùlùmí tẹ́sì yé bó bá ti sọ̀rọ̀ àwọn nǹkan yẹn ní kò gbára lé mùsùlùmí tó jẹ́ medical doctor ìjọkùnrin ìjóbìnrin tó mọ ìtàṣọ ilé òfin ẹ̀sìn tó wá ní àlàáfíà ara tí lè bá yín mánéjì yìí ìbádá kẹsìnrin fáwẹ̀ ẹ̀mọ́dẹ́jà irú ẹni wọn kó máa fi oúnjẹ kó máa fi ṣe pààrọ̀ kódà ó lè jọ́dọ̀ kò darúgbó ó lè jọ́dọ̀ bákan náà kẹfà já arúgbó tó òun náà ní ìdájọ́ ìgbó ṣe wípé nke tí ń ṣe kìí ṣe àfàn táwọn kan tó lè san lásìkò bẹ́ẹ̀ náà ni olóyún àfẹ́ tí ń wo ọmọ tó fọ́mọ lọ́rùn lọ́wọ́ àwọn méjèèjì yìí dáadáa èyí lè ṣe fúnkẹ́ lómi ti gbọ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ mi tó o tìjọ lòún dì nínú ọ̀rọ̀ kó mọ sọ pé wọ́n padà dá àwẹ̀ padà máa àwọn tí ní àlàyé lọ mùsùlùmí rẹ̀ èyí tó bá sì dá lójú níbi ìṣẹ́ náà èyí tí ò bá dáyẹ̀ lójú àfi sẹ́sùn mọ́mí ìsìláàmù ń sọ wípé tó bá kí wọn rákà tó bá kí wọn kan lọ́wọ́ tó kí rákà méjì àbí mẹ́ta orí méjì ló ti dá olójú pé kí méjì fẹ́lẹ̀ ẹ̀kẹta yẹn ó dá olójú àbí ò dá olójú ìsìláàmù ní méjì tó dá olójú yẹn ni kó o mọ̀ ọ̀rọ̀ ẹyẹ lórí kó padà wá kí ẹlẹ́ẹ̀kẹta ẹgbẹ́ ẹlẹ́ẹ̀kẹta tó tó wá kó lórí ìró kó o sì wúdù sáà tó tó kó àti èméjì ìṣe náà bí wa fẹ́ wà láyé yìí náà kọ́ da ogun rẹ̀ gúnmọ́ra wọn lọ́wọ́ àìní tọ́lọ́run ó gbà bóyá ẹ̀sìn ká kiri ni bóyá ẹ̀sìn ká lọ́dún míì ni ẹ̀sìn ìjà sí méjèèjì papọ̀ torí tọ́lọ́run ó gbà. ọ̀gá àwọn kan bẹ bẹ́ẹ̀ àwọn kan bẹ bẹ́ẹ̀ nìyẹn. ẹ̀dá mọ <laughs> ètò bá dáyàn lójú nínú ẹ̀rí làáfin sin lọ́hùn tó ti yé wa báyìí ọ̀rọ̀ méjì sí mẹ́ta níbẹ̀ lórí ẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ òní pé ẹni bá jáde oyún àbí fọ́mọ lọ́yà kó fi àwọ̀ ilẹ̀ tó bá kó sì máa san kó máa fún jẹ́sí pààrọ̀ ọ̀rọ̀ kan nìyẹn wọ́n lọ́rọ̀ yìí nú àwọn sàhábà tí wọ́n lò ó òun náà ríbi lè Umar ibn Abbas wọ́n yìí fi ṣẹ̀sìn ọ̀rọ̀ kejì òun ni wípé kò ní sí oúnjẹ ṣe pààrọ̀ nínú rọmọdọ́ọ̀nù yẹn oyún tó ní tí ò lè jẹ́ kó ráwé gbà ọmọ tí ó fún lọ́yàn tí ò fún láǹfààní kó fi gbà rẹ̀ yóò máa ń jẹun rẹ̀ bó ṣe kó jẹun lẹ́yìn rọmọdọ́ọ̀n odidi àwẹ̀ yẹn lóyìí oṣù kan tó fi rí bẹ́ẹ̀ fún yóò dá padà ọ̀rọ̀ eléyìí ayébìnrin àbí tọ́lìbì ló sọ wọ́n sì jẹun tọ́pọ̀lọpọ̀ àfáà tí wọ́n fi sí jùlọ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun ni wípé tábà ṣe pé bóun ṣe wà ń bẹ̀rù lórí ara rẹ̀ nìkan èyí ìkọ́ ní bà mí lẹ́rù onígbẹ́lẹ́ fara ní gan elóbi mi ní irú ẹni yẹn wọ́n ní kó máa fún oúnjẹ sí taarọ̀ bó sì padà dáwọ̀ yẹn náà padà lẹ́yìn Ramadan yóò máa fún àwọn tálíkà lóúnjẹ bẹ́ẹ̀ ni yóò sì dáwọ̀ sáà lẹ́yìn Ramadan. lóò tó bá ṣe tí ara ẹ̀ nìkan ní bẹ́ẹ̀ wúlé lórí kò ní ìdìpé oúnjẹ fi pààrọ̀ lẹ́yìn Ramadan ló dá àwọn ọjọ́ yẹn padà ṣùgbọ́n tó bá fi pọ̀ ọmọ tí ń súnmọ́ náà ń ro ti ẹ̀ mọ́ ti tiẹ̀ bẹ́ẹ̀ ni ti ń bẹ́ẹ̀ ní ọkọ rẹ̀ náà ètò ìwò pé tó ò bá jẹun sóní inú yóò ro oúnjẹ jẹ ẹ̀rù yẹn níbà wọ́n ní kó máa gbìyànjú kó máa bọ́ aláìní kọ̀ọ̀kan Ramadan lẹ́yìn Ramadan ló dá padà ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta táwọn afá máa ń sọ rè èyí tọ́pọ̀lọpọ̀ afá wá sì sí jùlọ tọ́kẹ̀lẹ́ sì balẹ̀ sí jùlọ ni wípé àwọn ọjọ́ tó jẹ nínú Ramadan nígbà tó jẹ aboyún àbígbà tó já sí pé òun tọrọ lọ́yàn lọ́wọ́ tó bá ti dẹ̀yìn Ramadan kò gbìyànjú kò dá padà torí pé olóyún kìí sa láǹsàn táfẹ̀rẹ̀ òníwò tí ò fẹ́ wò débi táàkì sípò wípé olóyìnbó ti lóyìn àlẹ́rọ̀ ọ̀run ni kò lè bí ọmọ tó lóyún bá ti bímọ tán ara rẹ̀ yá ọ̀rọ̀ tí àwọn jùbúrù làmà tí wọ́n sọ nìyẹn bẹ́ẹ̀ lẹ́nu tó ṣe pé fọmọ lọ́yìn náà lọ́wọ́ náà kò ní mọ́tò gbogbo ilé ayé náà kò fi mọ́ fọmọ lọ́yìn yóò lásìkò tí ọmọ tí ọyàn ó dà á lẹ́nu ọmọ tí ma ní fọmọ lọ́yìn mọ́ tí ó fi lè máa jẹ́mú fún oúnjẹ tọ́lá fẹ́ yẹn bá ti dé padà ká gbìyànjú ká dá àwọn ọjọ́ yẹn ká dá padà náà gbogbo àwọn ẹja àmọ́ ní ọ̀kọ́ fúnra wa ثم صلاة وسلاما على أشرف المرسلين وعلى آله وصحبه أجمعين ìtẹ̀síwájú sí ń bá àlàyé tá à ń ṣe nípa ọ̀rọ̀ Ramadan ẹrúfẹ́ Ọlọ́run àwọn kẹ́kọ́ ń bẹ tó yẹ ká tún dì mọ́ ń báwọ̀ èèyàn jẹ́ o ká má jẹ́gi ẹ̀ nǹkan àkọ́kọ́ àlìjìmọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe wípé ọ̀dọ́ ní lọ́kùnrin lóbìnrin tẹ̀sẹ̀ sí ní káàwọ́ lọ Ramadan Eda dákun jẹ́ gbọ́ ẹ jòkó aníyàwó ń dá mi lọ́rùn ni ìwọ náà mọ́jọ́ ń gbèsè ọkọ rẹ lọ́rùn ẹsẹ̀ náà lẹ́wọ́nú ó tún wá tọ́tù ìtọ́mọ́nú sọ́jà rẹ̀ ni ó ní ó sì mọ̀ pákòrin gidi lọ́kọ̀ rẹ ọkùnrin gidi ọkùnrin hmm? tó kùnrin bọ́bá rọ́lù ẹsẹ̀ kàfàrọ̀ ni o àyẹ̀súnmọ́ mi lọ́sọ̀ rọ̀mọdán o àyẹ̀súnmọ́ o bó bá ti ti para bá ti ń yí wúkẹ́wúkẹ́ bàtẹ̀ fúdi lọ́mọ ìyá mi kò ní ìyàwó rẹ ni ọ̀rọ̀ àmúkírà kùránù kò yá láti lọ́mọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti sínú tọ́nu báyìí lálẹ́ ìkẹ́ ìgbàgbé rẹ̀ ẹ̀dá

wọ́n máa fi nǹkan ọmọkùnrin ara wọn ṣeré tí nǹkan mọ̀ nílò fi jáde lójú ara àwọn àfáà eléyìí ìwà tí ò dáa ni ìtọ́nà tí wọ́n fi tọ́nà rẹ̀ ó báwẹ̀ rẹ̀ jẹ́ àwọn ọjọ́ yẹn kò ní kò yóò máa gbà lọ kò gbọ́dọ̀ jẹun àmọ́ lẹ́yìn ọjọ́ kan náà ló dá padà torí pé kì í ṣe kó kalẹ̀ fún àìmọ́gbẹ́sìn rẹ̀ ó sì gbìyànjú kó jìyàn sí torí èèwọ̀ ni masturbation wẹ́sìn kò sí Islam fi gbà wá láyè ká fi mọ ọjà ara wa lọ́wọ́ wáyàwó ni ọlọ́run ti rọrùn mọ́pàá rẹ̀ ń kékeré bẹ́ẹ̀ náà ni wọ́n tó sọ pé oní ọmọ wọn láti ìsìnká ń bẹ ànábì ń bẹ ń ń bọ̀ kan bàbá kan lábẹ́ ìlọ́wọ́ ànábì yìí pé bóyá bá ń gbàwẹ̀ lọ́wọ́ pé èlé kí ìyàwó èèyàn ànábì ní kò sí tó ṣe bẹ́ẹ̀ ni àdìsí ní àlàáfíà ni

àmọ́jọ́kẹ́ ló lùdá padà ká gbìyànjú ká jìnà sí bẹ́ẹ̀ náà ni ká jẹun ká mu ìsìláàmù takò àìjẹ ló fa àwẹ̀ ó bá wẹ̀ jẹ́ gbogbo tá a bá lè fi sílé tí ó jánu ẹkùn ìhélà tá ń lò fásì máa wo bítámẹ́ǹtì ẹ̀ náà tó ti bítámẹ́ǹtì ẹ̀ náà ń jáde nínú ọkàn wa ká jìnà sí kódà bó ṣe pé airdrop náà láti sétí bá ti kan sétí báyìí náà ni ọkàn wa bẹ̀rẹ̀ sí ń kóró títí lọ ní ẹkùn ìgbà àwọn nǹkan yẹn ká jìnà sí ànímọ̀ sáwọn afọ àti ìjọba ká tún jìnà sí bákan náà owó ní gbogbo tá a bá ń gbà nítọ́jú tó ń dàbí ìgbà wípé a jẹun àbámu owó dáìyàn wọ́n sì yẹn drip ó ti wá pààyàn mà àwọn àfáàní tó bá ti lè rọ́pò ebi bẹ́ẹ̀ ní wa abẹ́rẹ́ yẹn ká jìnà sí ó bá wẹ̀ jẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ nínú tí a gbogbo ọ̀rọ̀ ṣàkíyèsí òun ni táà ń pè ní hijama ká fa ẹ̀jẹ̀ tí ò dá lára ká fà á kúrò lára wọ́n já mọ̀ ń pè ní nàbàwẹ̀ jẹ́ torí pé tó bá ń fa ìdíwọ́ kù lára ẹni tí wọ́n fa kù lára ẹ̀ tó bá ti di pólísì strength tí ò ní agbára náà ó lè fèsì sáfàlà sí ààrẹ ó wá wá pèfárébù fún kó jẹ́ alẹ́ rọ̀mọ̀dọ́n kó mọ̀ jọ́sàn òní kó ṣe rí nǹkan yẹn sí bẹ́ẹ̀ náà ni wọ́n ló rẹ̀yẹ̀ lọ sútù wọ́n lẹ́jẹ̀ ìwọ àti ẹ̀wà compatible olè fún lẹ́jẹ̀ ó wá jẹ́ tó náà fún wọ́n fún òfin rẹ̀ lẹ́jẹ̀ sábà lówó rẹ̀ àfáà hmm? ẹ̀fún níṣe àti màtíwà bẹ́ẹ̀ ti ṣe fún yóò sórí fún ọ máa ti fún ọ àwẹ́ bàjẹ́ lẹ́rìn yẹn kó wá tẹ̀lé gidi kẹ̀ẹ̀dá ilé ó kó wá bẹ́tà àwọn àfáàrẹ tó bá jẹ́jọ́ rúrọ̀ ni ẹ̀jẹ̀ tí ẹ nìkan náà sì wà compatible mọ́tẹ́nu yẹn wọ́n ní gbà wípé àwẹ̀ ọjọ́ yẹn ó ti sí lọ́n torí pé láti ṣe save life ẹni tó níbi ẹ̀jẹ̀ fún wọn lẹ́jẹ̀ padà lé jẹyán jẹ gbogbo ẹ̀ kò rí láti ẹ̀yìn rọ̀mùdọ́nù gbogbo ẹ̀ kan padà ṣùgbọ́n tí ò bá pa ọ́ lára máa gbàwẹ̀ rẹ lọ tàbálà àti ara oníkálukú yàtọ̀ síra wọn bákan náà eléyìí náà wọ́n máa ń kà á kún ọ̀rọ̀ ó lè jẹ́fẹ́ sí ọmọdé kí ẹ máa tọwọ́ bẹnu máa pọ̀ jáde èbídù máa tọwọ́ bọ̀ tọwọ́ bọ̀ lẹ́nu tọwọ́ bẹnu máa pọ̀ gbú ìjáde fún ara rẹ fún èbí ògbé ọ ilé náà bá wẹ̀ jẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀jẹ̀ ìdúmọ̀ ẹ̀jẹ̀ hayo tó bá ti di wípé ó jẹ́yìn lára obìnrin sí ìbẹ̀lẹ̀ Ramadan Ramadan yẹn ti parí àwọn ọdún ti gbà sẹ́yìn ní Ramadan yẹn kó tó rí nǹkan oṣù rẹ̀ Islam kà fún ṣe láwọn ọjọ́ tó fi ń ṣe nǹkan oṣù lọ́wọ́ rẹ̀ tẹ́jọ́ yẹn jáde kò sí inú ọjọ́ tó jọjọ́ àwẹ̀ rẹ̀ má ó ti ba àwẹ̀ rẹ̀ jẹ́ gbogbo eléyìí onírọ̀ máa àwọn ẹ̀kọ́ ìtí islam ní ká fi máa sin lọ́ọ̀ nínú ramadan adá Allah subhanahu wa ta'ala ó jẹ́ kí ramadan ó bá wa láyé kó bá wa láyé wa kó bá lóyè àláfíà ara wa rẹ̀ láhìláhìlá lọ. ní parí ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin tẹ́ ń tọ́jú wa tẹ́ ń rè wa bẹ̀rù ọlọ́run ẹ sì ọlọ́run lórí àwọn àtàjọ ọmọ yín ah, èmi february fourteen february amọ̀tá kọ̀ọ̀kan àwọn ọ̀dọ́ tí wọ́n wà ń ta dáadáa tó wà ń gbòòrò eh, eh, ìlànà àwọn romance kí ni wàhálà àti jìẹ tẹ ẹ̀kan lọ́dún nìwọ́n ní ìfẹ́yẹ̀ síyàwó rẹ̀ ni ah, èrò valentine ọ́ tó bá ti fẹ́yẹ̀ sí lọ́la báyìí ó ti di february 2009 27 àbí ara o kìí sí lànà ti wọ́n oríṣiríṣi ìbàjẹ́ ni mo sẹ̀ ní ìdọ̀ọ̀la kí ló sì mọ ìbàjẹ́ pé sísẹ̀ máa yé lélẹ́yìí ló kọ pé àyè tún ti lọ́ọ̀fù gbogbo ránù gbogbo náà lẹ́nu ìfì rẹ̀ ẹmọ ọríjìnlẹ̀ ẹmọ bó ṣe wá kò sí ní ìlànà tí wá o ìlànà tí wá ní ẹ̀sìn ẹ̀sìn tí wá sì ní lánà ó sì láwọn tí ìsìláàmù pè láwọn ọjọ́ ọdún tiwa falẹ̀ta èyí fẹ́sìn mùsùlùmí mọ́ lo lajúlajú kó máa kọ́ sí ní tí èyí ṣe ní ìṣùnú ló wà tẹ́lẹ̀ kó wá ju wá sí ìsìláàmù kó wá sọ sófin ọ̀lọ́lé ayé irú ọ̀la ìdókòrò ọkọ̀ mùsùlùmí tẹ́ sí òye wọ́n ya kún gbogbo àwọn supermarket káàkiri àwọn ọmọ nǹkan greetings àwọn ọmọ nǹkan táwọn fi ṣe ẹ̀ lọ́ọ̀fù sọ́ọ̀tà náà bára yín ṣe dábàá náà ṣe láti january dá ti wọ̀tọ̀ ìgbìsì ọ̀tálẹ̀ bára yóò ṣokó tó dọ̀ra ẹ̀dẹ́gbẹ̀já jìnà sí o ọmọ lẹ́sìn bẹ́lá ẹ̀ síṣàn tí <laughs> wọn náà lè jẹ́ rí ẹ̀ kúrò tó bálẹ̀ ọ̀la ní ògbóyún alẹ́ ọ̀la wọn òfin lóyún o èyí tí ò tí ma ṣe jù lẹ́tẹ́lẹ̀ alẹ́ ọ̀la ni wọ́n bá yé rẹ̀ jẹ́ torúkọ alẹ́ ọ̀la in fact ó lọ ó tóbi níwájú ọ̀yìn tí ò gbọ́ kan yẹn ju alẹ́ rọ̀mùdọ́nù lọ níbi wàá burú ẹ̀dákò já jìnà sí ọ̀dàlá subhanahu wa ta'ala kó fojú tẹ́sìn wa fojú tó wà wá fún wa gbogbo àwọn òbí ọlọ́mà fojú tó wọn àwọn tá a jọ mọ́nà nígbà fojú táwa náà la ilaha illallah subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk